bad ọba lẹ́gùṣì ẹ pẹ̀lẹ́ sà kábíyèsí o ọ̀rọ̀ kàn yín ẹ pé láti joy mo ti sọ fún yín rí mo ní ẹ wà I remember in the beginning of this justice for Mohbad I personally thanked you I've seen you coming to watch my program gbogbo nǹkan tí bá sọ lórí Sam Larry lẹ́yìn ó máa ṣẹ fún lórí ni ẹni tí wo wá ní tí wo fẹ́ nílùú tó tún lọ fi epo àti petrol tó fi yíra kí ló lọ wá níbẹ̀ yẹn lẹ́ni a jẹ́ pé ó lọ́wọ́ nú tó fi di pé irú ẹ̀ ló tún yọjú sí station kábíyèsí ẹ lọ ẹ lọ ru ọ̀rọ̀ tí mò ń sọ fún yín ẹ kì í ṣe ọmọdé ṣé bí ẹ ti gbé disclaimer lé lórí Sam Larry wà lára àwọn tó pa ọmọ bàbá yìí o. a kí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàrà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lọ́nà kọ̀ọ̀dọ̀ kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá ti wa ẹ wo tó bá jẹ́ ìgbà kọ̀ọ̀kan tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ lọ owó ṣe ń lọ ẹnì tó ní bẹ́ẹ̀. I have some things to say but before I say it I will first of all love to gist you people what happened at the station I won't be the one to say it I will just bring Bossman on board to tell you people what happened and if I see that he's about to talk too much I will interject and say no So I'll bring Bossman to come and tell you people, I think what you should know. You understand? Then I will then go ahead to talk to Obaliguchi on my platform here. You understand? I would, I would love to talk to him. And I know that he watches my show. I am so positive. He watches my show. His wife does. People close to him, they do watch my show. So I know, you know. So he will definitely hear this from me. And I know he knows me very well. You understand? So, oh yeah, oh yeah do testing, testing. One, two. Testing, testing microphone. Alábòsí ni ẹ́. Ìwọ wà ní microphone. Alábòsí ni ẹ́ náà. Which one be a testing, testing macro? Test one, two. One, two. Two, two. <laughs> okay. Bossman, good evening. Yes, good evening, yeah, yeah. yes. Please, I would just want you to tell us. Sorry that uh, my voice might be a little bit. I'm so tired. I know. Tired. I know. I know. I just have to come today. I was just waiting for the time for you to come because I would be so stressed. And me too. I'm. I'm not ready to. I don't think I'm going to stay that long. No, we can't stay that long. Tomorrow is work for me now. You know, so we can't stay that long. But we'll just do normal time that we finish, you understand? And we, uh, so let's start with what happened today in the, say what you can say, tell them, the people, what happened. Of course, they are aware of who petitioned Baba, but mention it, say it in a way. I have some one or I have some things to say to the king. I'm going to address the king. Watch my program. I know the wife, yeah. people close to him. I I I, I know. But you check your text message. I, I just sent you a message just now. Okay. Okay. Okay. Okay. Okay. Just mention. Tell say what happened. Uh, everything. Yeah. I guess um, the palace uh, Petition Baba, um, Mobad, and um, I get a petition about um, in regards to cyberbullying, stalking, and every other thing there. So today, Baba Mobad went to Alagbon. And um, I guess they found out that it was um, the palace. Mm-hmm. But but um, but we have been aware. We are privy to have information that it was actually from the palace, so we were very ready for that because we have privy to information that the palace are coming up to do something like that to Baba because they're trying to silence the man from requesting witness by his son. And I don't think there was any video where Baba bad. I would uh, like to uh, correct you right. there. I would like to correct you there. No, I would like to correct you then. They are not silencing him from knowing what spied his son. Mm -mm. They are telling him he should, they should stop saying that it is Obalegushi that is the father of Liam. I, it's a, I need to correct you there. Okay, they are not now. silencing him. Yeah. Maybe, from maybe seeking, now you will get to understand what I'm from seeking justice. This, my mom about going to that place is not about Liam. No, no, no, no. I it's a point of correction for you. They are not silencing him from seeking justice for his son. They are silencing him due to the fact that people saying that he He is the father of Liam. Um, that's uh, Obaleguji is the father of Liam. And Baba Mohbad, they are thinking that Baba Mohbad is the one sending them out to say it. Correction, please. They are not Baba trying. Mohbad is not sending anyone. To no, say no, no. You are not. That, that, no, no. Mo, Mo, Bospa, I want you to say just what happened. Don't say they are trying okay. to silence him. From, uh, -huh. so, just say what happened. Went to You know, they petitioned him yesterday, and today um, he went to honor that petition. So he went there with his lawyer, and his, uh, his friend, um, Mr. Grosso was there. And um, yeah, the lawyer from the two firm, uh, from um, the lead counsel, Wahab Shitu, and Odumusu. So we're prepared. So when they got there, they were already privy to information, so they went with um, fundamental human rights they already filed the form, and they presented the form to the other. I mean, to the Alagbon. Coincidentally, the same Alagbon was the station that Mobad also wrote that petition to about the petition that Mobad wrote before he filed that they want to that they were bullying him, that Sam Larry was bullying him. So when they got there, um, Sam Larry was there. He came. Sam Larry came to station, and the Uber's entourage showed up. They came in white, you know, your wife, whatever, and they came to represent the Uber himself. So they started questioning Baba regarding to why he said that um, well, uh, they were talking about the why Baba Mubad is saying that um, was the um, involved is the one that said um, Sam Larry to come and that Sam Larry to come and beat him or whatever, whatever, to come and beat Mubad. Sorry. So and they asked Baba Mubad some questions. They asked and Baba said, ah, "This is the same station that my son wrote the peti- I mean, my son petition. Baba uh, Baba is Baba has, um, you know, he spoke very well. He did well today. I'm really proud of him. Kudos to him. You know, he spoke very well. The me probably they're thinking that he was going to be scared to talk and all that. He spoke very well. He defended himself. He, he spoke for his child. And he said, this is the same station that my son wrote a petition on this uh, to this station. They said, wow, we, uh, they, uh, they were acting like they never knew, they never knew about the petition that, that Moba wrote. The Baba went ahead and he brought out an evidence, you know, a copy of the petition of Moba and they became dumbfounded. So they started asking Baba some questions. Uh, I guess they put them into different rooms. You know, they were interrogating Baba and all that. They asked Baba Mobile that, okay. Then Baba started putting names that were on the petition. Sam Larry and Co. and all that. He read out everything. He gave it to them. They read it out. And the name of the Baba appeared there. So now they asked Baba Mobile that, does he have any evidence? And the evidences of videos. You know, they were dumbfounded. They were, they weren't, they weren't, not, they weren't expecting Baba to have enough evidences like that. He brought everything out that this is it. And he, was, that he, he told them that he was also aware that um, how they were beating Mubad. In the video, they saw how Sam Larry was beating Mubad. Baba listed two different uh, uh, issues that happened. How this man went ahead beating Mubad and they were like, ah. So I guess they were questioning Sam Larry too. So whatever they discussed with Sam Larry, I'm not privy to that information. And they never detained Baba. They only Baba only went there for questioning. They have no reason to detain him because Baba had proof. He came with proof. He came with um, evidence and all stuff like that. So, and they asked Baba that um, what happened, you know? So they asked Baba. He presented all the uh, evidence to you, And um, because Baba came prepared, he went with his um, shorty, you know, went with his shorty, and then they presented all documents and all stuff like that. And then they asked Baba, but whoever that went for a shorty did not have, did not come with a, a complete uh, document of, um, is the end, um, this document? NIN. NIN. So they asked the person to go and bring. I don't want to mention the name of the person. No, no, I don't even want you to do that. That's yeah. wrong. So um, they asked him that, okay, Baba, Edu Kusibi Baye, um, the shorty go back home to go and get the original copy of that document and all that. So that was what delayed Baba there for a very long time for them to bring the NIN. Because the person had to that. go home and the home is far from yes. Yes. He so was, was never detained. He was never. At 3 p.m. At 3 p.m. Nigerian time, Baba was already done. He was only sitting down waiting for yeah. the to come back with the original result. And, and you know when you go to the lab bomb. And can I say something? Sorry, because uh, you didn't extend the to the extent I wanted you to, but I will just say, yeah. or oh, the people that were calling, hmm? some people that were calling me, they were not able to reach Baba you yeah. can't go into the station with that with phone even the lawyers you understand wọ́n phone wọ́n máa phone ẹ lè mú phone wọnú. just go in there with your phone. okay go all ahead. all trying to reach baba and the lawyers and all that you can not reach them because they are not allowed to go in there with your phone. he was built. you need a shorty. he he was not detained but. I was never detained. they, they, they and there was, there was nothing that was said to him aside what I'm about to say. That's what I want to say, but I want more, I want him to finish up. Are, are you done with what you are saying? No, the reason why um, the reason why the people I know some people must have been trying to reach out to Baba or the lawyer. Well, can you explain why they're shorty, why lawyer and everything? Can you explain? Of course, when there's a petition like that, you have to you know because they are already privy to that information that is likely that they're going to do that. They already, the lawyer, the legislator already prepared with the shorty. They prepared with the fundamental human rights form. You know, so they were not, they were not, they were not expecting him to be prepared like that. So the fundamental human rights form was already ready. They already prepared that over the weekend, and they were shocked to see all that. Because if it not, if if they've not done all that, it will take more like a, a three or four days or probably a week before you can get all these things done. But because we are privy to information that they like you to take that step, Baba Mubad came prepared. They were all disappointed. All of them were disappointed. They wanted to leave him there. They wanted him to be detained. You know, Baba came prepared. Thanks for the team. Thanks for you guys. You know, so Baba is on It should be on. It should be home right now. It should be home right now. Yeah, yeah. No, it's not yet home because of hold up. Uh huh. Mm, okay. Are you are you done? Baba was tell them he was never detained. He was, was not questioning. Just... He asked the question, he came with proof. And then he led, and this is the why I said this. This is the reason why he showed them proof. Why they, uh, and then Sam Larry is also going to be. He was also there questioning, okay, why are you bullying this boy and all stuff? And why did you bully him? Blah blah blah. So he was there to explain himself. Okay, and I guess what the Oba was trying to do is that he was trying to clear his name. He was trying to clear his name. That ah, why does your name appear in this petition? Okay, Samilari. Okay, oh, but who sent you to go be doing all these things? So you and you are, now that they've come up with proof and all that, yeah, yeah, you and Oba, yeah, you, it is Samilari and Oba, yeah, that's facing yourself. So if Oba knows, you should be the one to petition Samilari and tell him that how he, he put his name, his name got to be in the petition. So it, Baba has nothing to do with all that. So they call for questioning. Baba went there for questioning. He presented all the evidence of what his son told him, and, and the evidence is a is, is, is, is um, I mean, the videos that he had of the bully is, uh, is evidence, and then he presented all that. So when he was done with the, um, with all these things, there was nothing to hold Baba Mobad for anymore. So they just told him to sit down while they wait for the perfe- uh, perfection of the um, Shorty, and that's it. Okay, can I say something to you people? Good day, everybody. Good evening. This thing about I'm about to say, it will hurt some of you, but I hope you people will listen. You see? Everybody cannot be doing things like they do not care about Baba Mubad. Now, let me tell you one thing, and I will repeat it again and again. I remember just few days ago that I celebrated the king and the wife. The wife is whom I really, really like. I don't really have anything to do with the king. But the wife, I like her. Go on all her pages now. The woman have packed, she has blocked everybody, as in blocked the world from her page. Because you people are going there to bully the wife. Anywhere you see the wife, hey, look, can you close the door? Anywhere you see the wife's picture or the man, you people will go there, you'll be asking, we need DNA, justice for mobile, blah, blah, blah. I was saying it to you people that day. I said, oh, can't you all be very normal? What evidence do we have that this man is the father of Liam? No evidence. No evidence. The reason why they have petitioned Baba now is cyber stalking. Cyber stalking against the name of Elegushi. And it is by you people. It is by you people. A lot of you need to really think of something. You caused it for him now, but he's the only one facing it. If they did not, were not pre-informed since last week that this thing was coming, the Baba would have been met unexpected. Eh, exactly, yes. And he would have been detained in detention today. No matter what, they would have disgraced that man because that is the intention, that is their wish. That is what they want to do to him. Nothing more. He is the one that lost a child. He is the one that lost a child. Can we try and be civil? Must we do things the way all these teen women are doing things? Must we? I'm fine, daughter. Close the door, please. Must we? talking Itarabiamo, doing many of us, abusing Elegushi. When they told you people that there's no evidence, the people that even, the Mohbad's friends that mentioned Elegushi gone, they've all denied it, that they never mentioned Elegushi. Please, oh, uh, Onikoko Jamiu, F off my page. F off my page ẹ fuck my page kí má fọ́ kíní ìmọ̀ yín lójú ẹ̀yin olóṣì yìí ẹ fuck my page do you have to like what i'm doing your bumble class ass when baba went to the station today and they are paying money and doing all the stress your damn silly f ma mother f s ass you are in your damn house shut up ẹ fuck my page ẹ kó ṣì yín orí burúkú yín kẹ kó kúrò ń ẹ fọ́ my page kẹ kó ṣe orí burúkú yín kúrò. As I was saying before, I was rudely interrupted by this mother F. Before you allegedly accuse anybody of anything, you must have evidence. Try and have evidence. When you don't have evidence of anything, the person has the right to sue you for defamation or otherwise. Cyber stalking in Nigeria, VDM that is in uh, detention till now, is it not as a result of what they said and what he has said and there's no proof, but uh, Bobrisky is having sex with and àwọn senator and everything, there's no evidence. Police are, you know, there's no evidence. Baba, Baba, as you are seeing that man, let us allow him see justice for his child. Let us allow him. Kí bàbá yẹn kó rí justice fún ọmọ ẹ̀. Bó irọ́ ni ẹ fún màá yẹn nísinmi ẹ̀yin olórí burúkú bíi Jamiu olóṣì olórí burúkú ẹ ṣe ẹ ń lọ kiri tẹ bá ti rí má nìyẹn ìyàwó àwọn ọmọ ẹ ẹ má ṣe ẹ má ṣe oríṣiríṣi sí wọn. ìyàwó ń kónóbò ọkọ ẹ nílé pé wàhálà ìpọ o can you please mute your phone wàhálà ìpọ o kí làwọn ṣe can you mute your phone please please. we have to we if if we if we if we must win if you must win a battle and you are not ready to listen to the right thing Emma má don't mess up his case don't mess up his case he has a very good case but you people that want to fight for him you are messing up his case The person that is that owns Baba Mohbad, and that is the gospel truth, is Wumi. Is Wumi. And Sam Larry that mentioned King Elegushi. King Elegushi, I'm coming back. I'm going to talk about you now. I will talk to you as a king. and as also somebody that is older than you. We are your mothers as older women, and you are a king over us. But I will still tell you the truth. Nevertheless, I will still tell you people that are still truly seeking this thing that they are calling justice for Mobad. We need to be wise. We cannot be putting Baba into mess. We, you can't be abusing, threatening, cyberstalking Elegushi. It is totally wrong. It is assumed that Baba is the one. And Nigeria that is a land is who you know. But he used him sorting out himself today Many of you are not aware. Ẹ wà ń ni. What he used in sorting out himself today. Ẹ wà ń ni. The people that are their blood pressure rose today I have never seen any of them abusing or doing anything again. But ẹ̀yin them, tẹ́ tẹ́ bírú idiot oníkókó olòṣì tó ń sọ fún mi padà you are a stupid idiot because mo mọ̀ pé lára yín you are the people that ẹ máa máa ṣe nǹkan tẹ́ pé ìyàwó wong. family Elégùṣì àwọn ìran Elégùṣì á máa rí orí wọn á máa tà How, how, what can they do to destroy that man's mission? It's justice for Mubad. It is about justice for Mohbad. It is only Wunmi that owes that man. Ìkan tó dẹ̀ kàn yín bẹ́ẹ̀ mi ò mọ bó ṣe wá jẹ́ pé ẹ̀ ń ṣà ṣe ìyẹ̀wé tẹ pé ẹ fẹ́ da justice yẹn rú. Wunmi ló yẹ kó ṣe DNA not Elegushi. Wunmi ló yẹ kó ṣe DNA not Elegushi. Ẹ ní bísíǹsì pẹ̀lú Elegushi until it is proven And there's even no need to be sincere. All that matters is if Wumi does DNA, is either coming back positive or negative. But what your balloon knew, I don't think Oko anybody. It's just for Baba Mohbad to know is Liam my grandchild or not. Then he will be able to understand. Ah, Temini, Ah, on ń ṣe Okay, But you on ń ṣe Pe ó ní ọwọ́ nú tí ọmọ òun fi tètè kú nìyẹn tó bá jẹ́ tiẹ̀ ni ọ̀rọ̀ ti pèsè jẹ́ gbogbo Mohbad ó di ti Liam nìyẹn so Wùnmí gangan lọ̀rọ̀ wà lọ́wọ́ ẹ̀ kì í ṣe Lẹ́gùṣì because ẹ̀yin ní ẹ̀yin ní you people are the ones causing problem for baba Mohbad you people you people like Ọmọlóńgò and Johnny àti you owó ní kòkó Jamiu Ọlájídé if you want if you want to scatter this justice for Mohbad please forgive me to say go and find somebody in your house and go and do it this way that you are doing it you are a distraction ẹ lọ pààyàn kan nínú let that man let him get his justice ẹ má jẹ́ káwọn ẹlòmíín kó wá máa fi disturb justice for Mohbad ọba lẹ́gùṣì ẹ pẹ̀lẹ́ ọ̀rọ̀ kàn yín kẹ mọ̀ pé láti joy mo ti sọ fún yín rí mo ní ẹ wà I remember in the beginning of this justice for Mohbad I personally thank you I've seen you coming to watch my program I know you watch my program mo mọ̀ ni and I know you you are you are very involved in what is happening on the media. Hey, Josa, I'm not very happy with what you did. Ask me why. Agbalagba, ni yín, ẹ̀yin náà bí àwọn ọmọ. The people that are talking for you, are you the one that sent them out? the people talking for you pé they are talking good about you be it now or some people just see you and they talk good about you or some people think that what is happening right now why do they have to involve you and they they are taking side with you did you send them and many people you don't even know them bloggers just pick anything online and they put they just take side or this is their where they stand and they will be talking Except you show it that you are the one sponsoring them. That's when you can be sure it's Baba Mubad that is cyber stalking you. It's totally wrong of you, sir. When, when, when this guy, this bully, this uh, what's his, the, this Yoboro Sam Larry. When we noticed and we heard about what he did to to Mohbad during his lifetime, I tagged you, you and Sonwolu. Between within 24 hours, you put a disclaimer out on Sam Larry. I was so proud of you. Ah, ah What a very active office of the Elegochi. I'm surprised that that same bully, I'm told he came with your officials to the station today. But can I tell you not to move with him? Of course not. I can't tell you not to move with him because it is not within my power to say that to you. Now, the same thing that applies to Sam Larry that is a paya, a paya, torí apàyàn ni. Tọ́rọ̀ ẹ̀ wa wà lọ́wọ́ joba. tí wọ́n sì tó ṣìkọ̀ jẹ́ pé wọ́n yìí béèlì ẹ̀ ni. Òun ló apply sí nǹkan tó dífá fún yín sà ló dífá fún bàbá Mohbad. Àwọn èèyàn sọ̀rọ̀ bí èmi tí mo ṣe wà mo máa ń sọ̀rọ̀ nípa kéèsì wọn mi ò tọ́ mọ́ wá jókòó sìn kí n bẹ̀ sí máa bú yín tí mo ti bá bàbá Mohbad sọ̀rọ̀ ti ta sí kò ju texting bàbá yẹn ò tiẹ̀ mi ti ẹ̀ ń bá sọ̀rọ̀ pé kínní kí n wá máa sọ̀rọ̀ kí n máa sọ̀rọ̀ sí yín kẹ wá lọ máa ṣàìbá kẹ wá máa sọ pé bàbá Mohbad lè fẹ́ máa mú dání ẹni tó jẹ́ pé orúkọ yín lórí petition pé Sam Larry ẹni tó ń bá yín ṣe yìí ó sọ pé ẹ̀yin ni wọ́n rán ní ẹ̀rọ òun kẹlọ́ máa kó lọ́ọ́ máa na Mohbad every time. ṣó yẹ kẹ tún máa ní pé ń lọ petition irú èèyàn bẹ́ẹ̀ sà àbí kẹ mú olè olè kíní kan burúkú tẹ ní lọ́wọ́ yẹn Sam Larry yẹn kẹtẹ nínú pé kí ló dé tó fi jẹ́ pé ó mention yín tẹ́ bá mọ̀ pé ọwọ́ yín mọ́ kí ló dé tó fi jẹ́ pé ó mention yín fún Mohbad tó fi jẹ́ pé orúkọ yín wà nínú petition nìyẹn nǹkan tí mo expect kẹ́ ṣe nìyẹn o having to petition baba Mohbad sir ó wà insensitive of yín gan ni as abiamọ as ọba tó ba lórí gbogbo nǹkan àsọba ìlú ṣé ẹ fẹ́ sọ pé ikú Mohbad yẹn etí yín kò gbọ́ ni ṣebí wo lórí ẹni yín ṣe palẹ̀ mọ́ gbogbo nǹkan ẹ̀ lórí social media tí wọ́n ń búlì ìyàwó yín tí wọ́n ń búlì ìyàwó yín ṣebí sọ fún mi pé ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ṣebí ẹ rí àwọn èèyàn fà yín lọ́wọ́ fà yín lẹ́sẹ̀ ṣebí torí nǹkan tí Mohbad kọ sílẹ̀ ni pé kó gbà òun kíní kan burúkú Sam Larry tó jẹ́ pé nǹkan tó tó ṣe fún Mohbad gbogbo nǹkan tó mí lára ẹ̀ báyìí irú nǹkan bẹ́ẹ̀ ló wọ́n máa ṣe fún. mi ò kí sọ̀rọ̀ báyìí o kábíyèsí mi ò kí máa ń ṣépè torí bíbo ibẹ̀ ṣe rí mi bẹ́yìn náà ṣe jẹ́ ọba tẹ ní àṣẹ lẹ́nu tẹ ní nǹkan tẹ̀ ń tọ́lá bẹ́ẹ̀ làwa mú tiwa wá láti òde ọ̀run ni àwa ò bá nílé ayé torí náà owó ṣe máa ní má má ṣe pé ṣùgbọ́n gbogbo nǹkan tí bá sọ lórí Sam Larry lẹ́yìn ó máa ṣe fún lórí ni ẹni tí wo ò wá ní tí wo ò fẹ́ nílùú tó tún lọ ń fi epo àti petrol tó fi yíra kí ló lọ wá níbẹ̀ yẹn lẹ́yìn a jẹ́ pé ó lọ́wọ́ nú tó fi di pé irú ẹ̀ ló tún yọjú sí station kábíyèsí ẹ lọ ẹ lọ ro ọ̀rọ̀ tí mò ń sọ fún yín ẹ kì í ṣe ọmọdé ṣé bí ẹ ti gbé disclaimer lé lórí Sam Larry wà lára àwọn tó pa ọmọ bàbá yìí o nígbà ayé Mohbad Sam Larry ti pa sí ayé ó ti pa sí ayé kó tó di pé Mohbad Mohbad tún ṣe kòǹgẹ́ ikú tá a mọ́wọ́ tá a mọ̀dí tó jẹ́ pé òun là ń jáde fún every day tá a dẹ̀ ní relent nǹkan tó pa Mohbad ó máa ṣojú gbogbo wa a gbọ́dọ̀ rí abiamọ ni yín náà sà kí ló dé ṣé torí owó tí bàbá Mohbad ò ní ni lẹ ṣe gbà ó ti yẹ kẹ́ sọ pé rárá o ah ẹ má competition ó yẹ kẹ́ invite bàbá Mohbad àbí kí àwọn ọ́fíìsì yín kí wọ́n invite wọn pé kó bi wọ́n pé kí ló dé torúkọ yín ṣe ń jẹyọ káàkiri kò dẹ̀ ń ṣe kò far fresh from you Sam Larry ni ṣe fẹ́ sọ pé èèmọ̀ ni. ṣe fẹ́ sọ pé èèmọ̀ ni sáà. kódà ìyá méjì ò jẹ òkú ọ̀run wọ́n gba ọmọ bàbá yìí ẹ tún gbé ẹ tún petition yẹn ha kábíyèsí mi ò believe pé ẹ ẹ ẹ ẹ ṣe kinní yẹn pẹ̀lú ara yín gangan ó dà pé wọ́n tì yín ṣe ni àwọn tó dẹ̀ tì yín ṣe wọ́n ò tì yín dáadáa sáà ẹ ṣe dáadáa ṣẹ́yìn lè gbàrú nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad ṣe lè gbà á wọ́n ní ká finá jóra wa wò lára wò bàbá yìí dẹ̀ takú ó ní àfi ńlá kí ló pọ̀ ọmọ òun mi rò pé ìbéèrè yẹn pọ̀ jù táwọn èèyàn bá ń bu yín the same way tí mo rí yín tí sam ń bá yín ṣe tó yìí ń bá yín ṣe dì sí ó wà lára àwọn tó pa Mohbad káwá ní fọ̀dẹ́fọ̀ ẹ̀yin lẹ pa Mohbad nínà àwọn èèyàn tó ń lórí social media kò kọ́ bàbá Mohbad àwọn èèyàn tó ń sọ̀rọ̀ yín ní dáadáa sìn ṣé ẹ mọ̀ sí ni ẹlòmíì lè sọ̀rọ̀ yín láìda ẹlòmíì lè sọ̀rọ̀ yín búburú kò kọ́ bàbá Mohbad mi ò fi ṣáìdì wọn kò kọ́ bàbá yẹn pé pé fẹ́ fọwọ́ ọlá ìyá ti jẹ bàbá yìí náà ó sì ń jẹ lọ́wọ́ ẹ tún wáá fẹ́ fọwọ́ ọlá ẹ tún fẹ́ máa fi rán létí pé ọmọ ẹ ti kú náà ògo ọmọ ògo ọmọ tó ní ó ti pa náà bó dẹ̀ fi ìfìyà bí ó ṣe fi bí Sam Larry ṣe fìyà jẹ ọmọ yẹn títí títí títí tó fi jẹni tó fi faṣọ bora nìyẹn ṣẹ́yìn náà wá fẹ́ di extension Sam Larry ni àbí nǹkan tẹ́ fẹ́ ṣe fún bàbá yìí ṣó dáa àwọn èèyàn wá bẹ́ẹ̀ gbogbo àwọn tó ń dunnú lẹ́nìí tí wọ́n ń gbégbá kínní oríṣiríṣi tí wọ́n ń dunnú kí wá sọ pé kí gbogbo wa bá sì máa ní pé ẹ̀yin lè rán wọn síta ṣẹ́yìn mọ nǹkan kan ni. báwọn èèyàn ṣe ń ṣe tiwọn nìyẹn bí àwọn èèyàn bó ṣe ká wọn lára lórí ọ̀rọ̀ Mohbad olúkálùkù bí wọ́n ṣe decide láti ṣe nìyẹn bàbá Mohbad ò wá kò rí ọ̀rọ̀ kò mí ò tiẹ̀ rò pé many of the people tó ń ṣe bàbá yẹn ń bá wọn sọ̀rọ̀ tẹ bá dẹ̀ ń rí bàbá yẹn lórí platform wọn wọ́n invite ẹ̀ síbẹ̀ ni ó dàbí pé kí invite baba Mohbad sórí platform yìí sí kó wá jẹ́ pé mo máa ń bu yín àbí ṣé ẹ feel pé bàbá Mohbad bẹ ṣe tó ṣe wà yẹn nínú nǹkan inú kòtò ayé tí ẹ tí wọ́n jù máa yẹn sí àwọn Sam Larry Naira Marley gbogbo àwọn àwọn ọ̀rẹ́ àti gbogbo ìdílé Mohbad nǹkan tí wọ́n ju baba yẹn sí ẹ feel pé bàbá yẹn ráyè láti máa sọ pé kó lọ máa tackle anybody àbí justice ló ń wá kiri kí ló pa ọmọ òun kí ló pa ọmọ òun ẹ bá jẹ́ kí n tọ̀ yín sà involvement yín nínú ọ̀rọ̀ yìí ẹ̀yin gangan ẹ fẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa ronú pé ó lọ́wọ́ nú because really and truly àìmọye irú ẹ̀ èmi as a person tí n bá feel pé ọ̀rọ̀ yìí kí n clear ara mi bàbá Mohbad ẹ máa pè ọ́fíìsì yín máa pè ẹ pé àwọn ọba síbẹ̀ kẹ́ sọ kí ló dé tí wọ́n ṣe involve yín ó dẹ̀ ti show ní station lẹ́ni ó wrong ó wrong ó wà totally wrong kéèyàn lose your ọmọ ẹ̀ kẹ́ tún máa fọwọ́ ọlá gbà o ẹ stop ẹ ẹ stop it sir ẹ má ṣerú ẹ̀ mọ́ ẹ má ṣerú ẹ̀ mọ́. ẹ má ṣe irú ẹ̀ mọ́ àwa kan àbí àwọn kan tó tiẹ̀ ń rò pé ah, ẹ jẹ́ jẹ́ ká rẹ́fídẹ́ǹsì wa tẹ́ ẹ̀ ń wù yín sìn ó máa bẹ̀ sí jẹ́kẹ́ lómi máa wò pa ah, ah, ọba ni máa yìí nà ó ṣe máa lọ máa petition baba Mohbad ṣe fẹ́ silence baba Mohbad ni àbí kí ló kan nínú kẹ máa ní baba Mohbad cyberstalk yín ṣe gbọ́rúkọ yín lẹ́nu bàbá yẹn ni ṣó sọ pé ẹ̀yin ni bàbá Liam ni ṣe gbọ́ lẹ́nu bàbá Mohbad ni àbí bolẹ̀ tí fẹ́ni ó cyberstalk yín àwọn tó ń ṣe justice for Mohbad tó bá ń porúkọ yín ó wù wọ́n ni wọ́n porúkọ yín ó ní nǹkan tí àwọn rí àwọn ní kẹ́ máa bá sọ̀rọ̀ kì í ṣe bàbá Mo ẹ ti mú àárí kinní kan àárífá ẹ ti move ẹ wrong evidence wo bá ní fún yín ẹ gbà lọ́wọ́ wọn tí wò bá dẹ̀ ní ẹ ti mú àwọn yẹn ẹ tún wá mú bàbá mú o ṣé wọ́n sọ fún àwọn afrífà sọ fún yín pé bàbá mú ló rán àwọn ni àbí wọ́n gbọ́ nǹkan kan lẹ́nu bàbá mú ẹ jẹ́ sọ fún yín sà àwọn kan tí ò láìkì yín tẹ́lẹ̀ náà ẹ rántí o tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ ibẹ̀ nìyẹn máa ti mọ̀ pé ṣé òun ní àwọn èèyàn tó like òun àwọn ẹlòmíì tí ò like yín due to political eh, eh, stance yín APC àwọn yẹn náà wọ́n ń bọ́ sínú ọ̀rọ̀ justice for Mohbad wọ́n kó fún yín bẹ́ẹ̀ wọ́n kó fún yín níbẹ̀ àwọn tí ò like yín mo ti sọ́rí àwọn tí ò like yín wọ́n kó fún yín bẹ́ẹ̀ nǹkan tí mo expect yín as olórí ìlú but i expect you as olórí ìlú ni pé kẹ́ wò pé ah máa yìí ṣẹ̀ṣẹ̀ lose ọmọ abiamọ àsọba ó wrong gidi gan ó wrong pẹ́ńpẹ́ lọ mú acid ẹ dà sórí egbò ni egbò tí ò tiẹ̀ tí ì jiná ó wrong sà ó wrong gidi gan káwọn council of chiefs yìí bá ní kẹ́ ṣe bẹ́ẹ̀ ó wrong gan ó wrong wọn fún wọn ṣe bẹ́ẹ̀ yàn ṣe bẹ́ẹ̀ fọmọ ní aráàlú ọmọ ọba nìyí wọn ṣe bẹ́ẹ̀ ẹ̀yin lè yẹ kẹ́ máa kẹ́dùn pẹ̀lú bàbá Mohbad in fact ó yẹ kẹ́ ti join force gan kẹ́ ìgbà tí wọ́n ti jẹ́ pé wọ́n mention orúkọ yín wọ́n mention orúkọ yín olórí burúkú Sam Larry yẹn mo ẹ wo sà tẹ bá mọ tẹ bá mọ bí mo ṣe dislike Sam Larry yín yẹn tí mo tún ṣe gbọ́ pé ó lọ police station leni o dùn mí gan kò ó wà lára àwọn tó pa Mohbad ó wà lára wọn àpàyàn ni ṣé a lè wa sọ pé ẹ mọ̀ ń pa ni a le sọ bẹ́ẹ̀ àbí kí lẹ̀ ń ṣe pẹ̀lú Mohbad Sam Larry but ó ní òun ara ilé yín ẹ̀dẹ̀ ti ṣe disclaimer lé lórí same thing like baba mú àwọn èèyàn tó ń sọ̀rọ̀ fún bàbá justice for Mohbad ṣé a lè sọ pé bàbá máa mú òlóró wọn ni a lè sọ bẹ́ẹ̀ gbogbo wọn ń ṣe ìtara bí amọ tó ń ṣe wọn gbogbo nǹkan tí àwọn náà fetí gbọ́ orúkọ yín tó wà nù petition wọn ń ṣe àti sọ àti sọ. So baba mohbad o dey control many people. most pipo gan kò mọ̀ wọ́n ẹ fìyà jẹ máa yẹn ó wrong as a king tẹ́ ẹ bá bìlíìfù pé ìyá ọba tó sọ̀rọ̀ yìí kò sọ dáadáa ẹ jọ sá ẹ lọ bá àwọn gidi bí òní ọní ọfílẹ̀fẹ̀ ẹ ní kí wọ́n fún yín ní advice ó ti sọ fún yín rí wọ́n ní sá ẹ má join fracas ẹ má dánwọ́ nínú ọ̀rọ̀ yìí ó dàbí pé ẹ fẹ́ kọ etí ikú sí i mo ní ẹ má ẹ má ẹ involve ara yín bọ́ ẹ tọrọ fún ìlàkàyè tó dọ́ ọba máa ń ní wisdom pọ̀tẹ́sì nídìí púpọ̀ sí i ọba máa ń ní wisdom irú ìtí Solomon ní òun ní kẹ́ lọ béèrè fún ọ eléyìí tẹ́ ṣe ẹ ṣe dáadáa ẹ ṣe that what what you are a liar Adébọ̀wálé Adéṣọlá go and produce where he said it you are a liar it's people like you that that man is watching you as you are typing because I know it's on my program right now I know it's people like you that is misleading that man Oba irọ́ ni wọ́n ń pa mi ò lè ṣẹ́rí bí mo ṣe wà àwọn tó mọ̀ mí mọ̀ mí tẹ́ bá sọ nǹkan tẹ́ ẹ̀ bá gbé evidence wá mo máa ń sọ fún ìmọ̀ ní ẹni pé kí wọ́n lọ gbé evidence wá fún yín ibi tí bàbá mo tó ti sọ pé King Gucci o ló ní ọmọ tó ìyàwó òun bí o irọ́ ni wo bí ó ṣe máa ń da gbogbo ẹ̀ sílẹ̀ rèé wọ́n kàn fẹ́ da kingdom yín rú wọ́n kàn fẹ́ da ilé ayé rú ni bàbá yẹn ò sọ bẹ́ẹ̀ tiyín ni pé ọmọ yín ọmọ ẹ̀ dárúkọ yín ibi tórúkọ yín ti jẹyọ nìyẹn ọmọ ẹ̀ dárúkọ yín mentioned your name in his petition in his petition. He pe, pe, eh, eh, eh, in his petition through olórí burúkú Sam Larry olòṣì Sam Larry Sam Larry ó máa kó rádaràda bá kingdom yín but ìyẹn ọkàn mi i'm not ready to be advising the king in that area problem king nìyẹn ó máa kó rádàrà bìkọ́ báwo lẹ ṣe máa ní ẹni tó jẹ́ pé búlì Mohbad títí Mohbad tí gbogbo ayé mọ̀ pé ẹ̀hún lẹ ó wà lára àwọn tó lọ represent yín ní police station ṣé kò nísìn táwọn èèyàn bá tún ń gbọ́ yẹn ṣé wo ò ní máa ronú pé ah, ah Sam Larry ègé ẹjọ sá nǹkan tẹ ṣe yẹn ó kù díẹ̀ káàtó kábíyèsí ó kù díẹ̀ káàtó kábíyèsí no ẹ má ṣe bẹ́ẹ̀ ó wrong ah no kábíyèsí no no ṣe bẹ́ẹ̀ iná láwọn ọmọ ẹ̀yin ò ní rí kú ọmọ ẹ̀ ní rí kú ọmọ mo mọ bẹ́ ṣe feel nígbà tí eh, àrólé tó jẹ́ ọlọ́run nípè ẹ̀yin náà wá imagine ológun ọmọ bàbá Mohbad mo bàbá yẹn ó kò lùsì ọmọ yẹn kò mọ nǹkan tó pa ọmọ ẹ̀ èyí tún wá ń gbé petition ẹ tún ní kó máa gbé bàbá yẹn kó bàbá yẹn máa lọ station alágbọn wé cyber stalking ẹ jọ sá ṣó dáa ẹ̀yin náà ẹ fi irun mú wò ó ẹ fìyà jẹ máa yẹn tí bá ṣe pé wọ́n ti hint máa yẹn láti last week bẹ́ẹ̀ ń gbé bọ̀ tí máa yẹn ti ready nǹkan tá à ń sọ ìkọ́ la fẹ́ sọ ṣe fẹ́ bá máa disgrace ẹni tó lùzì ọmọ ẹ̀ ni kí lẹ fẹ́ fìyẹn ṣe kí ló máa kí lẹ fẹ́ gain nínú nǹkan bẹ́ẹ̀ yẹn sà kí lẹ fẹ́ gain in that sà kí lẹ fẹ́ gain in that àwa tá a bá ti ẹni tó ti rí irú ẹ̀ rí máa mọ̀ pé oró ńlá ni wọ́n dá fún bàbá yẹn ṣebí ẹ̀yin náà mọ bó ṣe ń rí bó bá yẹ pé ẹ mọ bó ṣe rí màá ní à ẹ jẹ́ kẹ́ ń ṣàlàyé fún yín bó ṣe rí ẹ̀yin náà mọ bó ṣe rí tàti lùzọ ọmọ nǹkan burúkú ni àní rírú ẹ̀ mọ́ bàbá yẹn wá lùsọ lóògùn ọmọ kì í ṣe ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣá gbàjẹ́ sinmi ọmọ ọmọ ológo ológo ọmọ. ìmọ̀ àtúnṣe tẹ́ fẹ́ ṣe o mi ò mọ àtúnṣe tẹ́ fẹ́ ṣe sà ṣùgbọ́n Ọlọ́run á kọ́ yín mọ̀ ṣe èyí tẹ́ ṣe yìí ó kù díẹ̀ káàtó from your kingdom ó kù díẹ̀ káàtó kò dẹ̀ da kéèyàn máa fojú ọwọ́ ọlá àtọ́jú kínní kó máa fi gbá tálíkà ìyẹn lọ́mọ máa ń bí Ọlọ́run nínú kò sí bọ́lọ́run ṣe gbéyàn ga tó kò sí bí Ọlọ́run ṣe gbéyàn ga tó ọwọ́ ọlá tó bá fi gbá tálíkà ọlọ́run máa ń bínú ẹ lọ ṣàtúnṣe bẹ̀yẹn sà from your kingdom mo wà highly disappointed I I'm one person that really really loves your wife and I see a lot of things happening more and I know that your wife is giving you pressure in the house but àárín méjì yẹn Sam Larry ló fà wá fún yín Sam Larry olòṣì tó sì lọ represent yẹn òun ló fà wá fún yín ẹ̀yin dẹ̀ lẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ kò yé àwa náà àwa ò mọ̀ àwa náà gbọ́ ni gbogbo wa dẹ̀ ní petition yẹn kò síbi tí petition yẹn ò dé lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé yìí everybody ló nílé wọn Samlarry ló máa wá ṣàlàyé fún yín àbí kó tell the world or kó sọ fún ọlọ́pàá ìdí tó ṣe mention orúkọ yín fún Mohbad olóṣì ẹ̀ ló sọ̀rọ̀ pé ní pé ẹ̀yin ni now òun ni kéèsì tẹni is not with baba Mohbad is with Samlarry òun ló sọ pé ẹ̀yin ni ẹ̀yin lẹ rán òun pé kóun máa búlì Mohbad káàkiri Mohbad dẹ̀ sọ. So, fún alágbọn station same station tẹ́ tún ti ní pé kó invite ọmọ yẹn bàbá ẹ̀ Sorry. To bá yẹ pé èmi ni yín o aláì mi ò ní ṣerú ẹ̀ bẹ́ni pé tún rán màá yẹn létí ni ẹ tún rán màá yẹn létí ni that same station tí mo bá ti gbé petition lọ tí olori burúkú sáàmù yẹn le tún gbé bàbá ẹ lọ oro ńlá ni now I'm, not happy with the kingdom at all ah ikate kingdom àbí kíni kingdom yẹn jẹ ìkàtẹ land àbí ah, ah, mm, mm, mm, ẹ ṣe dáadáa bàbá mo ń ṣe kò tiẹ̀ ń ṣe ẹni tó yẹ kẹ máa ó yẹ kẹ ó ah ah. Ah, no, no, no, no, no, no, no. Where is, where is, where is what we call empathy? Where is what we call sympathy? And where is where, what, what we call what, uh, human feeling? Where is it? And as a king, for that matter, ha, Kábíyèsí, no, Ẹ̀sùn. Ah, you people are not pressing anything on this TikTok. It is gone. Kábíyèsí, as a king, ẹ ṣe dáadáa mo lè sọ fún yín aya ìyá ọba ni mí ẹ ṣe bẹ̀ yẹn dáadáa táwọn chief yín àbí kíní bá advice yín ẹ̀yin náà yẹ kẹ́ tún wò pé kẹ́ lọ bá ọlọ́run sọ̀rọ̀ kẹ́ béèrè lọ́wọ́ ọlọ́run pé ṣé ọ̀rọ̀ yìí ṣó mú wisdom wá àbí kí n má ṣe ẹ ṣe dáadáa sà ẹ ṣe dáadáa sà àárín méjì yẹn ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ṣe bẹ̀ yẹn dáadáa rárá rárá sà no mi fẹ́ bìlíìfù pé àwọn Sam Larry yìí náà lóyìn fífẹ́ wọ́n fẹ́ bà kingdom yẹn jẹ́ fún yín ni because táwọn àyà tí gbogbo wọn bá bẹ̀rẹ̀ sí máa bí dìde tó bínú lórí ọ̀rọ̀ ẹ̀ ó máa di nǹkan míì ó máa lẹ́yìn ẹ lọ ṣàtúnṣe sà ẹ lọ ṣe àtúnṣe bó bá ṣe wá wù yín ni kẹ́ ṣe ṣe àtúnṣe yín ẹ lọ ṣe àtúnṣe bó ṣe wá wùn yín ni kẹ́ ṣe àtúnṣe yín ẹ má máa ìsamlárì yẹn ẹ má máa jẹ́ ká máa rí bìkọ́ èpè èpè tó ń tẹ̀lé kiri ikú Mohbad gan ó ń tẹ̀lé kiri mò ń sọ fún yín sà spirit Mohbad kò ní jẹ́ kí Sam Larry bó bá ṣe ń gbogbo ibi tó bá máa dé ó máa máa tẹ́ kiri ni gbogbo ẹni tó bá dẹ̀ ń bá ṣe Kini yẹn máa máa affect wọn. kíní yẹn máa máa affect wọn gbogbo bí tó bá ti ń lọ gbogbo àwọn tó bá bá ṣe torí òkú Mohbad ó ní ká máa bi Sam Larry pé ó wà lára àwọn tó pa wọn wò jẹ́ kó dúró sílé ayé ìgbà tó tún máa kú náà accusation ló wà fún sí olóṣè ò tí sọ́ọ̀tì yẹn rà sì ń sọ pé òun ló sọ pé all station ṣètò olórí burúkú tí sọ́ọ̀tì yẹn rà ó tún lọ síbi tí bàbá Mohbad wà lónìí. Sam Larry, we are not going to say anything about you because you're as irrelevant as shit. I dislike you with a passion. It's the gods for me ibi tí mo ti mọ̀ pé you know ṣe mọ̀ when you have move with influential people olórí burúkú ẹ̀ gateman ní lọ́dọ̀ Elégùṣì o when you move with influential people you just think that you have arrived ìwọ ṣá wá lọ wá lọ sọ́dọ̀ ibẹ̀ yẹn what were you going there to do no really no don't you know that you you remind all of us of Lucifer. You remind us, any of us seeing you, you just remind, the petition comes to head. The moment we see that, see you or hear about you, we are angered again. The spirit in us, it, we just get upset. So you wanted to go so that they can detain Baba today. You? Ẹ pa ọmọ, ẹ tún fẹ́ pa Ha, Sam Larry spirit Mohbad kò ní jẹ́ kó sinmi wà tó kó ní tiẹ̀ wà tó kó ní tiẹ̀ spirit Mohbad kò O jẹ́ kó sinmi ó dẹ̀ máa jẹ́ òṣìṣẹ́ ó máa jẹ́ òṣìṣẹ́ àánú àwọn tó ṣe mí ní àwọn tó ń bá ẹ ṣe wà tó kó ní tiẹ̀ gbogbo bẹ ṣe mú Mohbad tẹ ṣe jẹ́ kó miserable nígbà ayé ẹ̀ ìwọ náà ò lè láyọ̀ láyé yìí mo ń ṣépè o torí abiyamọ ni mí mo ń ṣépè ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹ ó máa ń dùn wá o tún yan gọ̀ o tún yan fanda wèrè ẹ wàá máa lọ sí kéwọ̀n máa lọ máa jó kiri ìyẹn yìí ń dùn wá ná a dẹ̀ ń wọ̀ ẹ́ pé àṣà ìṣe justice for wọn o tún ní gods o lọ remind wa pé o ṣì wá o ká ni mo rí blame kábíyèsí ẹ̀yin ni mo máa rí dálẹ́bì ẹni tó bá ń kó rádaràda àtòṣe orí burúkú wá sí sàkání ẹ̀ èèyàn máa ń kọ́ tiwọn ọ̀fù ni kọ́lọ́hún nìkan ló lè vindicate yín only God because nǹkan tẹ̀ ń ṣe pẹ̀lú Sam Larry mi tí mọ̀ kábíyèsí mi ò mọ̀ Sam Larry ló sọ pé ló sọ pé gbogbo ìta à yìí Sam Larry nínà what you are doing with him I don't know bọ́wọ́ kọ̀nẹ́tì mọ́ Liam ìyẹn ẹsẹ̀ ṣì ni ẹ ti ẹ̀ ṣì ní sùúrù ẹ jẹ́ kí àwọn fámìlì yẹn kó sẹ́tù ara wọn ná kí bàbá Mohbad sẹ́tù ìdílé ẹ̀ ẹ jẹ́ kí bàbá Mohbad kó sẹ́tù ìdílé ẹ̀ ọ̀rọ̀ ilé wọn nìyẹn kò kàn yín kò kàn yín kábíyèsí kò kàn yín except tó bá yẹ kó kàn yín táwa ò mọ̀ except tó bá kàn yín táwa ò mọ̀ kókó yín kò ní bísínẹ́sì pẹ̀lú yín it's none of your business ibi tó orúkọ yín ti jẹyọ ní ọ̀rọ̀ ọ̀dọ̀ Sam Larry olórí burúkú olòṣì yóbóró yóbó ń sìn gateman tug apàyàn apàyàn apààyàn òun ló pa òun ló wà lára àwọn tó pa Mo pìkọ́ kò jẹ́ kí Mo kó gbádùn ìgbésí ayé ẹ̀ kábíyèsí ṣe fẹ́ sọ pé ẹ̀gbọ́ ni ṣe fẹ́ sọ pé ẹ̀gbọ́ apààyàn lẹ́ ń bá ṣe mi ò ń ṣépè o kábíyèsí mo kì í ṣépè bọ̀ mi ò lè rí Sam Larry lẹ́niwẹ̀ẹ́ kí n má lo àṣẹ tí Ọlọ́run fún mi lẹ́nu mi kí n má lò fún ìdààmú tó gbogbo èèyàn láyé yìí sìn ọ̀rọ̀ Mohbad ó kọjá bẹ́ ṣe rò ó ó kọjá bẹ́ ṣe rò ó tẹ́ help ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kábíyèsí ẹ kó kárangájá yín ẹ yá wọnú pálásì yín ẹ kó kárangájá yín èpè tó ti ń jà kó fi àfẹ́ẹ̀tì kingdom yín ọ̀rọ̀ yìí le ju bẹ́ẹ̀ ṣe rí lọ nǹkan tẹ́ ṣe fún bàbá Mohbad lẹ́nìí mi ò gbádùn ẹ̀ kò dáa rárá wrong advice ni tó jẹ́jẹ́ jẹ́ pé nínú yín lẹ fi ṣe nǹkan tó inú yín sọ fún yín yẹn ó wrong ẹ lọ ṣàtúnṣe sà ẹ lọ ṣe àtúnṣe sà ẹ lọ ṣe àtúnṣe sà àwọn tó ń bá anybody tó bá ń sọ̀rọ̀ yín ìsídà kẹ́kọ̀ọ́ etí ikú sí ó sọ wọ́n sọ̀rọ̀ anybody at any time ọ̀ kẹ ní evidence báyìí kẹ tó máa ní pé ẹ̀ ń gbé ẹ̀ ń sọ pé cyber stalking bàbá Mohbad ló ń ṣe fún yín ó wrong sà bàbá yẹn lùsọ ọmọ ọmọ tó máa tuntun sọ ọmọ ẹ̀ kú ni ó kú ni kì í ṣe pé ó lọ tá àmọ́ ibi tó tiẹ̀ wà ó kú ó kú ọmọ ológo ọmọ kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ àfi tá a bá rí àwọn tó pa gbogbo àwọn tó pa báyìí gbogbo wọn lọ́lọ́run ò ní jẹ́ kó nísinmi láyé ọ̀ǹtí tí wọ́n bá confess ta a dẹ̀ máa rí pé yes ikú tó pa Mohbad rí kò sí nǹkan kan tó máa stop ẹ sà nothing will stop it. nothing will stop it. Ah, no kábíyèsí ni wọ́n èmi máa ń lo sà fún àwọn you understand Emi máa lo sà ah ma lo sa. mi ò kò sí nǹkan kan mo tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ advice kábíyèsí mo sì máa lo kábíyèsí mi dẹ̀ máa lo sa. gbogbo wọn ni máa ń lò fún nom. Yeah, yeah. Yes, Mr. King. Good evening. Good evening, sir. Please just come down a bit. I understand your agony and frustration against what happened. And uh, you have really said, you have said it all, in fact, and uh, I believe that there's a lot of people listening, even the same man himself. But again, I was very disappointed. Uh, without with that position and uh, going against uh, uh, the Mo, Mo, Mo, Baba, Mo, which is uh, Mr. Aloba, yeah. it's, it's not making any sense to follow him because it's like the king himself is trying to point finger to himself that he is part of what is going on, which is not making sense. He's a king. He must have his own respect and the respect must be given to a king. I'm from royal family myself. That's why I'm saying that most king nowadays that take up the role of their fathers, they are misleading. They are, they, they've forgotten everything about the culture of Yoruba. Yoruba culture is dying stop making uh, One moment, sir. One yes, moment. Have... Oh, Kimberly, Kimberly. Kimberly Raymond has this. Sorry, sir. Let me just read what Kimberly Raymond. Uh, Kimberly, I be Kimberly. <laughs> Okay. Sorry. Kimberly says, sentiment aside, you can't defame people without evidence and believe you can get away with it. Law doesn't do sentiment. Kimberly, did you hear me from the beginning? Was it Baba Mo that said anything? That is what I am saying to you and to the king Was it Baba Mubad that said anything? Did Baba Mubad say it? Where is the evidence? Baba Mubad never mentioned the Eleguchi's name and said he is the father of Liam. Do you understand? So we have to have evidence. And this is exactly what I tell the people that come under my own post. I do not allow it. It is allegedly. Some people can say, in fact, the people that even mentioned it, they've denied it. That there's nothing like that. So why do you people have to go on mentioning him? The only part this man clearly that I can hold on to and why I feel his name came up in this whole story is the one that Sam Larry mentioned in the petition, which Mubad originally did before his demise. Are you making sense for me? Nobody is saying that they should defame the, the, the king. The people doing it, it is not Baba Moba. Yes, he did. King Billy, are you saying yeah? And eh, then bring it. King Billy Raymond, bring it. I don't bring an evidence. I'm not going to listen to you except I see evidence. No, I'm not going to listen listen to you. Only evidence. If they had that evidence today, the police would have played it. Go and give it to the police. Let them, de they will re re Baba Mo back. There is no evidence. Anything without evidence is inadmissible anywhere. But Baba Mohbad had evidence of everything, how Sam Larry, how Elegushi's name is written on the um, petition by Mo, and what was said there. Baba Mohbad has his own, has, and we all have it and where Sam Larry beats Mo. And not only that, Bami, DJ Bami mentioned it in the inquest that Sam Larry that is always beating Mo and doing everything to Mo. Show us evidence. I'm not ready to listen to hearsay.